once again Koiki Media will bring the world closer to your doorstep eh, ìlú Ẹdẹ ni a wà ní èní níbi tí a ti fẹ́ sin tí wọ́n a ti fẹ́ kírun sí ìyá wa tó jẹ́ ìyá ìyàwó Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìyẹn tán mọ̀ sí màmá rọ́pò eh, Mrs Ìyábọ̀ tí a ti fẹ́ tán ti fẹ́ kírun sí wọn lára ní ìlú Ẹdẹ ibẹ̀ ni a wà yìí tí ẹ ti ń wò wá ketekete ní ojú wòran yín eh, ìyá ni wọ́n tẹ́ sílẹ̀ yẹn ìyá wa ti lọ sùn re síbi tí ó yẹ kí wọ́n lọ á tún pàdé ní ibibẹ̀ náà so ẹ̀yin èèyàn nílé lóko lẹ́yìn odi àdúrà náà ní kẹ́yìn náà máa bá wa ṣe fún bàbá fún ìyá wa àdúrà ni máa bá wa ṣe fún ìyá wa ìyá wa fi ọmọ lẹ̀ sáyé ọkọ wọn náà sì tún wà láyé àwọn àbúrò wọn náà sì tún wà láyé so ẹ jẹ́ kí a bá wọn kẹ́dùn ká kí ìyá wa náà ìyá wa mama ìyàwó Chief Sunday Adéyẹmọ Ògbómọ̀ṣà bí wọ́n kú rọ̀jú ìyá wa náà ni wọ́n ń kírun sí lára lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń wò. May his soul rest in may her soul rest in perfect peace. Eh, ọkọ ìyá tó jẹ́ bàbá ìyàwó chief àwọn náà ṣì wà láyé náà ṣì wà láyé arí bàbá. Mrs. Ìyábọ̀ Adésọlá ni wọ́n ń kírun sí lára tí ẹ̀ ń wò lójú ìwòran yìí ó ti di ìyá méjì tí a fẹ́ ṣe ìkópadà wọn Chief Sunday Adéyẹmọ Ìgbòho ìyàwó náà kú bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ìyá ìyàwó náà kú ìyá ọkọ kú ìyá ìyàwó kú òkú gbogbo ìlú ni o òun náà fẹ́ gbé lọ sí i ṣá gba bí. ṣé mo bùbá sọnù. ẹsẹ̀ sùúrù. àwọn yóò wá fún un ẹ jẹ́ káwọn ká gbà. ìrora ìrora ìrora. tí o bá Ya yo como bolina. Sí, ya me quito. Ya me está, ya me está.

Mama, rest in peace. Thank you ẹ máa gbé kíni padà ẹ máa dúró bíbá yìí ẹ máa gbé bẹ́ẹ̀ àwọn tí ó bá gbé fáwọn àwọn ni wọ́n á gbé láti ìlú yẹn àwọn yẹn ni wọ́n máa dúró bí làwọn fi gbà lọ́wọ́. ẹ jẹ́ ní kúrò bá ẹ jẹ́ ní kúrò bá ẹ jẹ́ ní kúrò bá ẹ jẹ́ ní ẹ mọ jàjàrà wá yẹn ẹ mọ jàjàrà wá yẹn ẹ jẹ́ ká fúra wa ní bírè náà ní ọ̀yà kágbọn Thank you. ọ̀yà iya. alhamdulillah akbar subhanallah. والحمد لله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم سبحان الله Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Ibi ìsìnkú ìyá wa, Mrs. Iyabo tó jẹ́ ọmọdáyìn lọ sí Chief Sunday Adéyẹmọ Gbowósà ibẹ̀ náà ni àwa ni ti ń rí bí ètò ìsìnkú bí ó ṣe ń lọ àná ni ìyá wa dágbére fáyé tí a sì fẹ́ fi yẹ̀pẹ̀ bò wọ́n láṣìírí ní ọjọ́ ìní ẹ jẹ́ ká wa máa fi àdúrà wa ká fi máa ran ọkọ wọn tó jẹ́ bàbá chief bàbá ìyàwó ẹ jẹ́ ká máa fi àdúrà wa ká máa fi ràn wọ́n lọ́wọ́ bàbá ti dàgbà bàbá ti dàgbà so okùnbí tí bàbá fẹ́ fi tó fẹ́ gbé irú kínní sí okùnbí tó fẹ́ gbé sí bàbá ti dàgbà ẹkún ni bàbá ń sùn àbó ah, òfẹ́ ìyàwó àwọn náà lọ ni. abófẹ́ kí ìyàwó wọn lọ ọkọ wọn wà láyé ìyẹn ọ̀nà náà là ń pè ní bàbá ọkọ wọn wà láyé ọmọ wà láyé ìdùnnú náà nìyẹn.

ẹ bá já wọn ewé ewé ewé lọ́dà ọkùnrin yìí o. wọ́n lè bọ́ o. wọ́n jìnnà síbẹ̀. ẹ dúró mú bọ̀ ewúro ma nù wọn wọn ti mi ewúro ya wọn ti mi kó ewúro ma nù. ẹgbẹ́ sọ ti tó bá. yẹn. ẹ wá kéwé sí lọ báwọn ètí lásán ayé lẹ́wà fi bá àwọn ewé yẹn síbà ibi tí ó bù tán yẹn fi wúlé sílẹ̀ ìpawó kan títí. ewé ewé sí. ẹja ewé. ẹlẹ àwọn ilé àwọn ilé ìjọ ń fọ àwọn ẹni sórí rẹ sórí rẹ sórí rẹ spread yẹn. ewé kù yóò. ayé mo àwọn ọmọ ìyá wọ sí. ẹ má rẹ̀ sí lébi tẹ̀ dúró sí yẹn. ìrìn àti ìrìn àti ìwé pọ̀ ní kí ló ṣe kí ó yẹ pọ̀ bá ní. ó dákẹ́ bí bẹ́ẹ̀ sì ni ẹ tí ọba sí ni ló ti dé parí yẹn. sọ́mọ̀ yẹn dà. ó pè wá níbi ẹ kàn fomi sí ẹgbẹ̀yà mẹ́rin eti gbogbo àwọn tó bá fẹ́ mọ̀ bu eti lẹ́mọ̀ dá sí eti eti láti náà eti eti ọmọ fi lẹ́fẹ̀ẹ́ rà gbogbo àwọn tó bá fẹ́ pupa tó wà bẹ́ẹ̀ ni wọ́n kọ́ tẹ́lẹ̀ náà ẹ kúrò ẹ kúrò lẹ́yìn ẹ jọ kó tàwọn tẹ̀yìn ẹ tẹ̀yìn rẹ̀ yìí tẹ̀yìn rẹ̀ Thank

dúró létí wọn máa ra o lè jẹun o lè jẹun létí wọn bàbá àgbẹ̀ ń yẹ̀ nínú àrùn ẹ̀kọ́ sí ẹ̀bẹ̀ mi àyẹ̀tẹ̀

lè gbà á. Gbogbo ẹ̀ rà o. Kò sí àyà ara àgbàdá bí ààrẹ o. Thank you.

àwọn ẹmú sọfẹ máa wẹsẹ̀ máa máa fi ọkọ̀ bùn alẹ́ sẹ́wọ́. ó ti kọjá su cabeza es, es palomero. díẹ̀ díẹ̀ o díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ẹ̀yin tẹ́ ìwà wọlé dírẹ́sì ẹ̀ ń fọwọ́ dírẹ́sì ẹ̀ ń fọwọ́ dírẹ́sì. Thank you.